والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته حديث لك قولون وناني حديث أنس بن مالك رضي الله عنه إليه تزكواتك أسواجه أنس صفوه ó ní àbúrò bàbá òun tóun náà jẹ́ Anas ibn nnabu, nadr radiyallahu anhu wọ́n ní bàbá yi wọn ò nínú ogun Badr ńlẹ̀ mú lọ́kùn tó bàbá yìí nínú ogun Badr anábìá ti ogun lèmi kọ́ sọ yìí bọ́lọ̀ ti ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ wọn fún ọ ó sì sọ pé ẹ máa ṣe ìjọba òyìn látòní lọ torí pé mo ti foríjì gbogbo àwọn sọ̀hábà tí ọ̀wá kópa nínú ogun Badr wọn á dẹni tí ń jowó àwọn ẹni tó kópa nínú ogun Badr torí pé àwọn ti ládùúlọ kan níìsì eléyìí táwọn ò àgbéga ńlá kan ti gbé tiwọn eléyìí táwọn ò ní irú torí ẹ̀ ẹnu fún mi náà bọ̀dọ̀ ó tún wá bẹ̀rẹ̀ sí ní wò pé tọ́lọ́hún ọba wa tó bá fi ní kógun mí kọ́ wáyé òun náà sì gbìyànjú láti ṣe ní tó jẹ́ kó náà lọ́lá ńlá lọ́dọ̀ ọlọ́ ó tiẹ̀ lọ bá nàbí sallallahu alaihi wasallam ya Rasulullah ghabtu an awwal qital qatalta al-mushrikin nígbà òsín níbi àkọ́kọ́ tí wọ́n ànábì jẹ àwọn ọ̀sẹ̀ bọ̀. لئن الله أشهدني قتال المشركين ليرين الله ما أصنع tọlọm bá fi lè gbà fún mi kí ogun míì tó bá wọn ṣẹbọ tó bá wọn jẹ sójú mi mo fi ọlọ́wọ́n bá búra pọ́lọ́wọ́n bó rí ní tẹ̀sí mo fi ọlọ́wọ́n bá búra pọ́lọ́wọ́n bó rí ní tẹ̀sí àwọn mímì tó fẹ́ wà lìjánà nìyẹn o ẹ̀sọ́ sáwọn ẹlẹ́tàn jẹ́ ẹ̀ tẹ́kọ̀ ọmọdọ́gbọ́n dúpẹ́ ní ní kọ̀rọ̀ àti ní gbangba pé ó dúpẹ́ tí mo sí mbẹ̀ torí pé ẹ̀fẹ́ kú ẹ̀fẹ́ kú ọ̀pọ̀lọpọ̀ sì fẹ́ sàti wà lìjẹ́nu ẹ̀ ó lè fẹ́ kú rébété lórí ọ̀hún ọ̀dúpẹ́ eléyìí ní ti ìhà ikú nǹkan kan ló ń retí ogun tí wọ́n lọ tí wọ́n fi kú ló ń retí pé tọ́lọ́mùbá tún ṣe é tí wàá nàbì sallallahu alaihi wasallam tó bá fi lè bá àwọn ọ̀sẹ̀ bọ́jágun míì ó gbọ́lọ́ǹkúra gbọ́lọ́ǹkú ó rí tó ń ṣe gbẹlẹ lógun óhòdò dé o nígbà tó gun óhòdò dé ẹnkẹsọfẹ mùsùlùmọ́ọ̀n àwọn mùsùlùmí wọ́n túlẹ̀ wọ́n túlẹ̀ kúrò lójú ogun ayé ibi dáná fi sọ̀rọ̀ lọ́wọ́ àdùsọ́là ni wọ́n dúró wọ́n fi bẹ́ẹ̀lẹ̀ pàápàá jùlọ àwọn ẹni dáná mi ni kí wọ́n máa ta ọfà sí àwọn kèfèrí láyà kí wọ́n máa dáàbò bo ẹ̀yìn àwọn mùsùlùmí àwọn atafàtafà ìgbà táwọn ti fura yìí pé ọwọ́ ọjà ti dun àwọn káfìrì àdìgbò àwọn káfìrì ti bẹ̀rẹ̀ sí ní sátálà fẹ́mi wọn àdìgbò ní kálukú wọn ti ẹ̀rọ́jú láti ikú wọn máa kó gbogbo dúkìá wọn tó ń kó dálẹ̀ nítorí pé táwọn bá ní ti dúkìá làwọn fẹ́ mú gbọ́ ọ̀dà tó pé gbogbo àwọn ni mùsùlùmí ọ̀pá wọn wá ń sá wọn fi dúkìá wọn sílẹ̀ sójú ogun ìwà táwọn ẹni tí ń ta ọfà tí wọn rí i ọwọ́ ìyàtọ̀ àwọn káfìrí wọn ń sá àti fáwọn mùsùlùmí tó wà lójú ìjà wọn bẹ̀rẹ̀ sí ní palẹ̀ dúkìá náà káfíìrì ń filẹ̀ tán palẹ̀ rẹ̀ mọ́ gẹ́gẹ́ bí èrè ogun kàkà kí wọ́n gbọ́rọ̀ tẹ́lẹ̀ Ànábì sallallahu alaihi wasallam gbẹ̀yìn tá a fi sórí àpáta yìí fi kẹ́ ẹ máa tàfà kúrò lórí ẹ̀ àpáta wọn pè ní bẹ́ẹ̀ ni wọ́n pè títí dòní àpáta àwọn kàkà kí wọ́n dúró àwọn nígbà tí ṣetán ní tàn wọ́n jẹ wọ́n yí apàtì àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n náà fọ́nkádà lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sàìrí ogun báyìí àwọn akáfìrí àwọn wá lọ túnra mú wọ́n túnra mú wọ́n wá arápálá àwọn fi lọ borí àpáta mú àwọn mùsùlùmí lọ́wọ́ àwọn èèyàn bíi méjì mẹ́ta mẹ́rin tó kú mbẹ wọ́n ṣe kú pa wọ́n nígbà tí mìdọ́rìtì ti sá kúrò lórí rẹ̀ àwọn àgbà ayé tiwa táwa ń lò tá a fi láǹfààní àti borí wọn àwọn adẹni tó jẹ pé ó dojú ọfà wọn wọn dakọ àyà wa tọ báyìí làwọn mùsùlùmí lẹ́yìn ìgbà tó ti jẹ níjọ kọ borí ogun níbẹ̀rẹ̀ ogun wọn padà wá dẹni tí ojú wa fẹ́ tì nígbẹ̀yìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run bá máa ṣe fún gbogbo àwọn tó bá ti ya pátápá sófin Ọlọ́run àti tànàbí rẹ̀ Muhammad sallallahu alayhi wa ẹ lè ya pata pasófin ọlọ́run kẹtù àforí kò lè fèsì láéláé ìdí ìlú jáde ní pé fàṣẹyìn wà fáwọn mùsùlùmí láyé lónìí torí gbogbo yín ẹ̀fẹ́ tọ́lọ́ ẹ̀fẹ́ tà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdùsọ́lẹ̀ bó wà lọ́lọ́wọ́ ti ràn yín sí. yéèsì náà wá sọ pé fẹ́ẹ̀fẹ́ kan máa lòfin ọlọ́run lórí yín gbogbo yorùbá náà jáde mùsùlùmí yorùbá làwọn ọ̀fẹ́ gẹ́gẹ́ bá kiri yóò wọ́n ti wí làwọn mùsùlùmí náà máa wí táwọn mùsùlùmí yóò tún yọ yẹ́sì kọ́dà táwọn lè mọ́mù lè mọ́mù àtàwọn tẹ́ ń pè láàfà tí wọ́n ní ó tún lè jù torí àwọn kan ló takò fún torí àwọn lọ dára jù ẹ wá lọ́lọ́ ọ̀ràn yìí sí ọ̀ràn yìí sí ẹ̀ǹ tó sọ̀rọ̀ lọ́wọ́ yẹn ń sọ̀rọ̀ kàn bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá wí tẹ́ ẹ bá fi lè ran ọlọ́run sí ọ̀ràn yìí náà sí. ok ó túmọ̀ sí pé àìrán ọlọ́wọ́ bá ti ń kọ́ lọ́kọ̀ dínà káwa náà rí àrántí látọ̀dọ̀ ọlọ kí wọ́n lẹ níta lè fi ran ọlọ́run sí àbọ̀ ọlọ́wọ́ bá kàn fẹ́ sóríire látàrí pé kẹ́ rìn ọlọ́wọ́ bá lọ́wọ́ ilẹ̀ ìjàmọ́ ilẹ̀ ìfìràn ọlọ́run ilẹ̀ ìfìràn ẹ̀sìn ọlọ́run gàdì ṣé bọ́lọ̀ náà ni ó fún yín eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ngàrí torí délé ìgbà tí wọ́n mọ màtàkó àti ànábì Muhammad sallallahu alaihi wa sallam Khalid ibn al-Walid ó sì wàá kèfèrí lọ́jọ́ tá à ń sọ yìí Khalid bá kó àwọn kan nínú àwọn ọmọ ogun àwọn kèfèrí àwọn ti ní mọ̀jà mọ̀ta wọ́n ti sá wọ́n tún padà wọ́n kàn gba àyè yẹn máa wọn mùsùlùmí lọ́wọ́ ni wọ́n ti gba àyè máa wọn lọ́wọ́ lókun bá di nǹkan mi àwọn tá à ń lé wọn abádẹni tí wọ́n lé ìgbà tí àbúrò bàbá Anas wa rí ṣẹlẹ̀ yìí máa mùsùlùmí sápò láì sáà náà bèbí wọn sí wọ́n ní Allahumma a'tadiru ilayka mimma sana'a haula ìwọ Ọlọ́run èmi o èmi o èmi ò lọ́wọ́ nínú táwọn eléyìí ṣe o ọlọ́run ti jẹ́ ṣerú ẹ̀ mi ò lọ́wọ́ nínú tí wọ́n ṣe báyọ̀ bí òfin yẹn síbi kan kéèyàn sá ń bẹ̀ èmi ò lọ́wọ́ nínú tí wọ́n ṣe. tó bá lọ jẹ́ pé mọ́jọ́ kan nínú ẹni tí ànàbí sallallahu alaihi wasallam fi síbẹ̀ ni èmi ò ní sáko mẹ́ títí tí kò fi wá mi. bákan náà wọ́n awúrọ̀ oyin lè tẹ́mi níbi táwọn wọ̀nyí àwọn àwọn oríṣi kejì táwọn náà táwọn ọ̀sẹ́bọ̀ yìí ní táwọn náà ti káfíìrì tí wọ́n jẹ́ tí wọ́n tún wá ń dojú ogun kọ anábì sallallahu alaihi wasallam ẹ̀mí mẹ́pá mẹ́sẹ̀ kó nù ṣe wọn ọlọ́run mẹ́sẹ̀ ń rìn tí ti dojú ìdàpọ̀ anábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam. ọ̀rọ̀ tó dùn tó dùn yìí báyìí yéésù ni bàbá ìsọ ẹ má gbàgbé ó ti sọ ó ní gbogbo ọjọ́ tọ́lọ́run bá tún ní gbogbo mi ọ̀ wáyé láàrin àwọn mùsùlùmí àti àwọn lẹ́yìn tó sọ̀rọ̀ yìí tán tó mọ̀tàkà dàmà báyìí ni bàbá yìí lọ tẹ̀síwájú fàtàkùbẹ́lọ́hù sàcàdù bùnú mùcáàd sàcàdù bùnú mùcáàd ọ̀ dúró níwájú ẹ̀ láti mọ̀ pé sàcàdù bùnú mùcáàd rọ́bì yọ̀lọ́hù ẹ̀ olólórí àwọn áwùs nínú àwọn ànsọ́ ó ní bàbá tá a sọ yìí pé àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ ọba wa ti torí ikú rẹ̀ mọ̀ sàcàdù ọba wa tó níwájú rẹ̀ fọkọ́ọ̀lù ọwọ́ àtọ̀ ìjọ yá sáàdù tó mùcáàd ìwọ sáàdù ọmọ mùcáàd wọ́n fi nọ́bùrù mo fi ọlọ́run ọba tó ti dá àwọn ẹ̀yà wa mo fi búra. àtàlẹ́ mi lọ́wọ́ láti mi lọ́wọ́. sáàyè la fẹ́ lọ wá. sáàdù wa dùn wá dùn rẹ̀ má ti mi lọ́nà àlìjẹ́ nà mọ́ lọ́yìn. إني أجد ريحها من دون أحد èmi ti ń gbọ́rọ̀ àlùjáde báyìí lákùn àbí àpáta òdùwà. La ilaha illallah tọ́wọ́ sàhábà mọ̀ ń ti ń gbọ́rọ̀ àlùjáde báyìí. sẹ́wọ̀n kó búra ẹjọ́ tó bomi ìbá wáyé mo fi ọlọ́run búra pọ́lọ̀ òòrì ń jẹ́sẹ̀. àtọ̀tí wọ àìmọ iye búra tó ti bú ní tó ti lórí irọ́ iná ó lè yàgbẹ́ kalẹ̀ fẹ́fẹ́ yẹ kúnnugún ọjẹ́ mọ́ torí pé ìwọ irọ́ rẹ ti pọ̀ jù òwe haúsá ni ẹ o ẹ̀ wọ́n ní kẹ́ gbogbo ayé ilẹ̀ yẹ kúnnugún máa jẹ yàtọ̀ sígbẹ̀ dìláàlì dìláàlì òun náà ní dìláàlì yóò bá àwọn abánitá nǹkan tá a fẹ́ tàbí ilẹ̀ bí ilé bí aṣọ bí kíníkà wọ́n ní ẹyẹ kúnnugún yìí tẹ̀gbẹ́ tiwọn àmọ́ gbogbo ẹlòmíì tó bá yà á mọ ẹgbẹ́ wọn ti sọ nìyẹn àmọ́ gbogbo ẹlòmíì tó bá ti lè yàgbẹ́ gbólógbó ọ̀jẹ̀ ni. lèmọ́nà wọ́n ní torí ti láàlè máa fura púpọ̀ lórí rọ ìdí inú tí gbólógbó èmi jẹ bẹ̀rẹ̀. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wàá ìwà náà ti fura débi pé rọ́kọ̀ nú ọ̀rọ̀ rẹ ẹ̀yẹ gbólógbó ó ti wọn ìtẹ́ rẹ sí kìí jẹ́ torí délé ibẹ̀ ẹ̀mọ́ ẹ̀yìn adéhùn rọ́ lẹ́yìn ìkúra yóò bá lẹ́fù wọ́n tún ní àbí ọlọ́run bá ní yẹ. àmọ́ táwọn ọ̀daràn á máa yẹ. ẹ wo bàbá yìí ó sàdé o kò sì mọ́tò tó kún mí ọ̀wà ọkùnrin tó wá ní báyìí. ó wá sí ọ̀dọ́ tó bọ̀ lọ́wọ́ àtẹ̀rí àtẹ̀rí rẹ̀ ti yá pọ̀jù òní àlejò torí mo ti ń gbọ́ ohun rẹ̀ lágbọ́n bíi tí àpáta òhùdù wà báyìí. tó

àmọ́ ní ẹ̀sìn tó ṣe wọn. ọ̀rọ̀ Anas Anas ibn Malik wà sọ kí wọ́n jẹ́jẹ́ náà bí i bẹ́ẹ̀ wọ́tẹ́mẹ́ni nàbọ̀rọ̀bẹ́tẹ́ ń bẹ sẹ́yìn. أو طعنة برمح أو رمية بسهم wọ́n nígbà tá لا wà lọ rókù rẹ̀ lẹ́yìn mélòólélọ́gọ́rin a rí ojú ọgbẹ́ mélòólélọ́gọ́rin lára rẹ̀ nínú kọjá pé ìdá ni wọ́n fi sá àbí ọ̀kọ̀ ni wọ́n fi fún àbí ọ̀fà ni wọ́n ta subhanallah alazim ó nìkan ojú ọgbẹ́ mélòólélọ́gọ́rin eighty something ìlà abá lára rẹ̀ wọ́wọ́ dandan náà ó kọ́ lọ kọ́tẹ́lì. أبقى تقع ومثل به المشركون débi pé àwọn ọ̀sẹ̀ bọ́ tó fi òkú rẹ̀ wọ́n fi sẹ̀sìn wọ́n fòkú rẹ̀ wọ́n fi sẹ̀sìn yàtọ̀ sí gbogbo ojú ọgbẹ́ púpọ̀ yìí wọ́n ti bá wọ́n ti gé mú wọ́n ti gé létí wọ́n ti gé létí wọ́n ti sọ́ọ́ ti dàkúdà. سبحان الله فما عرفه أحد أنك أدامه إلا أخته ببنانه أيا في أبو ربني إن تسمو النادامة هنا نقوم دينيره ikọ̀ ọmọdéni rẹ̀ ló fi dáàmú pé a ah, bọ́dà mi ni subhanallah tòun túmọ̀ sí pé bẹ́ẹ̀ fámìlì bẹ́ẹ̀ máa ń wòrò ayé láwòfin fẹ́ẹ́fì lè dára yín mọ̀ ọ́ pàtàkì o torí ìjọ àìbámà gbogbo èèyàn ọ̀dà màmá ẹ̀ǹbọ ni Anas ibn Nadir wà àròkù rẹ̀ àráyè títí tábúrò rẹ̀ bìnrin síbi wọn ń wo àwọn òkútọ́ wà lẹ̀ tí ń wọ́ wọn tí ń wọ́ wọn ká ọwọ́ bọ́ dàbí ọmọ ọ̀ta róńdó yìí ló fi dàbí sára tiẹ̀ balẹ̀ lẹ́yìn bára lẹ́yìn dáwọ́ rẹ̀ gan mọ̀ gbogbo ọwọ́ rẹ̀ gbogbo ọmọ ká rẹ̀ márùn-ún má dànù bí ọ̀ kú dànù jagunjagun pọ̀ kọ̀ farabalẹ̀ rí dọ́ tọ́ba tó sùn yóò tún káwọ́ ba bẹ́ẹ̀ ẹ̀gbẹ́ bàtà àwọn tó lè láǹfààní àti wọ́wọ́ rẹ̀ ní gbogbo lọ́wọ́ rẹ̀ rí àyíbá mọ́ so ikọ̀ ọmọ àdínì rẹ̀ ló fi dànù tọ́ kọ́ ọ́ lẹ́ Anas Anas wani. قلنا نرى أو نظن أن هذه الآية نزلت فيه وفي أشباهه أنه أنت أنت لا بقي آية بوي torí àbúrò bàbá mi yẹn ló ṣe sọ̀kalẹ̀ àbáwọn tọrọ wọn dàbí tiẹ̀ ọlọ́dún mi náà tún pè ní ìnàdíjà ló ń sọ́dọ̀ kó máa hàn ẹ̀dùn lọ́ọ́ منهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا المسلم المؤمن àwọn ẹni tó ṣe ìgbé àti òtún abọ́lọ̀ wọn ọba ṣe wọ́n pé ẹ̀ ọ̀kọ́ta ní ọ̀bọ́lọ̀ ni ìwọ ọlọ́run tókun míì bá tún lè lọ wáyé láàrin àwọn mùsùlùmí àti àwọn káfìrí mo fi wọ́n ọlọ́run ọba búra pé wọ́n ọlọ́run ọba ò rí tẹ́sí ìgbà tó lọ sí kádàrá pé kókun míì ọwọ́ kọ̀ yáde o sọ́dọ̀ kú ma àhẹ́dọ́ lọ́wọ́ àlẹ́ yìí wọ́n gbé àti òótọ́ bọ́ọ̀lù wọn bá ṣe àwọn kì í ṣe mùnáfíkì wọn kì í ṣe olùtara wọn jẹ wọn yẹn sẹni tó ṣe wípé ọ̀tọ̀ ni tí ń jáde lẹ́nu wọn ọ̀tọ̀ ni tó wà lọ́kàn wọn ọ̀tọ̀ ni tí wọ́n wù níwà. àdéhùn sábà lọ́wọ́ bá ṣe wọ́n pé irú wọn pọ̀ jọjọ láàrin àwọn sàhábà tẹ́kí wọn yí àdéhùn. ọlọ́run ló ṣe o èèyàn sì láǹfààní àti fọwọ́ ara rẹ̀ gbẹ̀mí ara rẹ̀. ṣùgbọ́n lọ́sọ̀ọ́ lẹ́sìn iná lọ ra ẹ̀mí yìí lọ́wọ́ wa ike ká fi jagun sójú ọ̀nà ọlọ́run èyí tó wọ́n wá fi sàn wá lórí ẹ̀mí wa tá a bá fi sílẹ̀ fọlọ́ oná àjẹjẹ wọ́n gbájú ọ̀nà fọlọ́ wọn bá ṣe yẹ ẹ̀mí nínú ẹni tó ti kú gẹ́gẹ́ Anas ibn Nadr wọ́n mímu mẹ́gbẹ̀ẹ́ sáré ó fi bẹ́ẹ̀ mọ́ ẹni tó retí kú rẹ̀ wọ́n bá wọ́n bẹ̀rù kọ́bílì yà wọ́n yọ ẹni wọn yí padà. kátàrà àwọn kẹ́kọ̀ọ́ àlùjẹ́nà táwọn ń wá làwọn náà ń wá ṣùgbọ́n iṣẹ́ táwọn ń ṣe fún kọ́ làwọn ń ṣe. tó ẹ ká kíyè sára tàbí tẹ̀yìn bá jẹ́ ẹni tí ń tanra rẹ̀ dànù. nítorí tí a bá jẹ́ ẹni tó ní ìṣèdọ́gba á mọ̀ pé wọ́n yàtọ̀ sí wa wàláhì sọ̀rọ̀ wọ́n yàtọ̀ sí wa àwọn èèyàn lónìí ìbá ìmúnáfìkì ti pọ̀ ju òpùrọ̀ pọ̀ nàbí ara arọ́ náà ni ara múnáfìkì náà ni kéèyàn máa parọ́ níìsín wọn ni wọn fẹ́ ṣiṣẹ́ ọlọ́run wọn lọ kó àwọn èèyàn wá láti fi kíbi àwọn tí wọn pè lólówó yìí wọn máa ṣàdéhùn lóríṣiríṣi wọn kọ tẹ́ẹ̀kì lóríṣiríṣi tẹ́ẹ̀kì tí olówó lórí tóró olówó báńkì wọn á kọ five million wọ́n á kà sáwọn èèyàn létí pé tọ́ aláàjì lágbájá wọ́n fún wa ṣẹ́ẹ̀kì five million gbogbo yẹn àti aláwọ̀ àìsàn à ẹ̀sìn á parọ́ tó báyìí láì jẹ́ pé lówó kan báyìí aláwọ̀ àìsàn sẹ́rù yẹn tó sẹ́kù láyé bàbá òkúrọ̀ ọ̀daràn ẹ wá kọ́ àwọn ṣẹ́ẹ̀kì jẹ́ kúrú wọn jẹ́ kúrú wọn jọ pé bísí àti tẹ̀rẹ̀ ẹ̀ máa ẹ̀ dàtúkà rọ́fì rọ́fì rọ́fì owó tá a ti ní nìsín ó ti lé seventy five million fifteen million appeal forms láti gbé ta irọ́ lásán wọ́n ẹ̀ bá dé báńkì làwọn bá máa pa àwọn ọlọ́pàá pé wàá pa àwọn bàbá yìí bí wọ́n ti lè fún irú ṣẹ́ẹ̀kì báyìí báńkì tó ẹ pé ṣẹ́ẹ̀kì tó ẹ pé wọ́n ti di fúróòtù rẹ̀ ní ìsìnkí sọ̀rọ̀ ọdún méjì one thousand ló kù mẹ́rin wọ́n wá ń kọ́ fún kíkẹ́ wá gba five million à ah. ẹ dàpọ̀ ẹ dà wọn dúró wọ́n pè fún òhun mi náà hùn mẹ́sọ̀ọ́lù ẹ dà wọn dúró wọ́n dàpọ̀ ẹ. ẹ bá gbé tọ a ní àwa káwa káàṣì rẹ ní o ọlọ́mọ mẹ̀jẹ̀ á gbìyànjú àti jẹ́kìtì orí ó ṣe é ṣe dára. àìmọye bẹ́ẹ̀ ọba bàbá olówó yẹ tí ó tún ti tilẹ̀ fún yóò tún tẹ́tí àtìsí yín. Ìjọba wa rán náà rí pé ọ̀rọ̀ tẹ́tí tẹ fún wa jọ sí. Lọ́dọ̀ mi ò lásìkò gbogbo ilé rẹ̀ bá ti fún yín, á ti fún yín náà. Ah, kí ni wàá lẹ́yìn Mùsùlùmí báyìí? Òkè káfíìn lẹ́yìn. Àwọn èèyàn gbádùn kankan mọ́ láyé sí wọn. Ìrọ́pọ̀ ìrọ́pọ̀ burúkú. Èèyàn mélòó lọ́wọ́ àná? Tó fi tán láti fi ẹ̀mí rẹ̀ dúkìá rẹ̀ láti fi ṣe tọ́lọ̀ mélòó ni kọ́ bẹ́ẹ̀ sì. kí lásán lẹ rò pé kò sí jihadi ni jihadi wà àyín lẹ̀ fẹ́ ṣe nígbà táwọn èèyàn sá sẹ́yìn jihadi onígbára rẹ̀ ṣe. ẹni pàṣẹ gan ayé nílé àwa tí wọ́n pàṣẹ fún ìdí ayé la wà tá à ń lé. sọ jihadi wọn ni wọ́n ṣe. ìdí nu òbí jẹ́ pé èèyàn mélòó ló ń pàdé rẹ̀ fọlọ́ ẹ̀ẹ́mẹ́lò ó ní títí láéláé tí wọ́n bá ti kú ó lọ́wọ́ máa sanwó náà mọ́tíláṣí òkú kọ̀ọ̀rùn ẹ̀yìn kan sàtò sùn mẹ́ta ráyà lọ́ba tẹ́lómi náà máa sámánà oníkàlẹ́ mùsùlùmí tó wà ládùúgbò ni àbí kíni ó ní títí láéláé ó sì tí ì kú onídàá bá ní kíní kan lè wá bẹ ẹni òjòjò bá tún jó máa ń kọ́ àyè kẹfà eléyìí àtàwọn eléégún mùsùlùmí la kọ́ sí àbí tó lòdì káàtì tó fi ń dá sí eléégún. ó ní ẹwà yorùbá ló ń gbé jáde ẹwà yorùbá ọ̀ árédè mi sọ̀tún èdè eégún lọ. ẹlòmínà tún fẹ́ wà yorùbá ló ń gbé jáde pé wọ́n ti kí òjé bolóòtà lọ́wọ́ ná ó kú bàbá ẹni tí ọ̀bọ̀ wọ́n gẹ́gẹ́ bí àtọ̀ ọ̀tà. bẹ́ẹ̀ ni mo wé gidi pa àbáwọn òwe burúkú ikú ọ̀sán kí wọ́n ti fi àkòlé lè máa mú lọ́wọ́ ọkùnrin bàbá ẹni tí wọ́n gbà. tontí pé kí ni lè máa mú náà fira rẹ̀ lẹ́sìn pé àti fún ọ̀bùn lágbo. orúkọ ẹgbẹ́ tiẹ̀ ọ̀dà sábà fi lè máa mú síwájú pé kókè bá tíà àìgbà mẹ́lẹ́nu. lẹ́yìn yìí ti dá ẹ̀ sọ̀rẹ́sì máa yẹ àdánù òwe òfò òwe òfò tí ọkàn máa túmọ̀ sí pẹ́lẹ́kọ̀ọ́ ní. ọjọ́ bó ti ṣe jẹ́ mẹ́rin jẹ́ kí ló ní káwé pàdé jẹ̀mọ́ ọlọ́ni yá ayọ̀ lẹ́dí iná hàn ọ̀kú bílẹ̀ ọ̀kú ẹ̀yin olùgbàgbọ́ òdodo gbogbo àwọn àdéhùn yín àwọn mẹ́tẹ̀ẹ̀mú tẹ́ ẹ bá dá pẹ̀lú àwọn èèyàn máa pè é torí kí ọlọ́wọ́ bó fi yín léèrè wà á hùl àhàdà wà á hùl àhàdà ìnà làhàdà kẹ́hìnà mẹ́sùkúlà ẹ máa pè àdéhùn torí kí àdéhùn tọ́lọ́wọ́ bó fi yín léèrè lónìí yìí báyìí gbogbo èèyàn tẹ bá jọ láti ń pẹ̀lú rẹ̀ wọ́n sáà ti fi sípò pé kò ní pè ẹni tó bá wá pè kó sọ̀práìsì rẹ̀ ọlọ́ ẹlẹ́dàá wa ṣe lẹ́wọ̀ àgbà sáàdì òǹkà ẹ̀ pé ẹ̀ ń bá yẹn sáàdì òǹkà ẹ̀ pé èèyàn tẹ̀ rí ẹ̀ pé kátó akọ́lọ̀ tẹ̀ rí ẹ̀ pé tọ́lọ́ ló súnmọ́ kí wọ́n má pè bàbá yẹn ti dànù lónìí o ẹ ti ká pé àdéhùn wa ẹ̀mí ni bàbá yìí fi lẹ̀ nítorí pé ọbọ̀ náà ládéhùn tọ́ ọlọ́wọ́ bá kọ́ ràn wá náà lọ́wọ́. àdéhùn ló tẹ̀lé lé ọlọ́sọ̀dọ̀ Abu Mas'ud Uqba ibn Amr al-Ansari al-Badri bàbá eléyìí òun kópa nínú ogun Badr gbogbo ẹni tó bá ti kópa nínú ogun Badr wọn gboríkì kọrúkọ oríkì ńlá èsì tí wọn fi owó gbà owó owó lẹ́sìn lọ gba táìtì láyé sìn. enye ma wo ìgbà tá a bàbá yìí ní ìbàdìrí tó kópa ní ogun mẹ́tàlá bí òkópa ó kópa. nísìnyí ìgbà tá yìí tẹ wá ń àwọn ara yín ní oyè rọ láyè wọ́n lè sọ pé dagun àti ní ọ̀kìnní kan níbo ló ti wá dagun dípò pé yóò lóko àti ní Islam. ẹ̀ńdẹ́kọ̀ ó ti sọ láti ẹsì fi ṣe takun mọ́lú àdínì olówó tó gbà lọdọ rẹ̀ ó sì yé gbogbo èèyàn náà torí àlọ́ ti dẹ́pẹ́ lábẹ́ òfin ẹ̀sìn Islam wọ́n yé ju òye kankan òye ju ọkọ̀ sí ti náà Islam lásán kó o sí lọ kó ọmọ báyà ọ rọ́nà lọ àbó ní rọ́nà lọ́jọ́ gbẹ̀dẹ̀ àfìyàmù kókó tọ́lọ ní kò owó wa ń àwọn ọ̀rọ̀ àdínì tó wọ́n á ní òye títà olóyè òtítà ọ̀dà àfihàn jẹ òye títà àdínì. so oyè ti wọ́n tún gbowó eléyìí lọ́tọ̀ so oyè tó yẹ rọ́ọ̀kì kánú ẹ̀ Islam chọ́ọ̀tì ló ti wá wọ́n lè sọ pé wọ́n fẹ́ fà kan jẹ dikin and dikines ní church wọ́n fà kan jẹ patrick wọ́n fà kan jẹ pastor wọ́n fà kan jẹ reverend so ńgbọ́ bá ti yá yóò tún di bishop abẹ́rẹ́ bàbẹ́ tọ́ba tó wà lọ títí títí tí yóò tún di báàbà báàbà roma <laughs> tó gbogbo eléyìí tọ́ọ̀tì wọn ti máa ṣe lé kò sí kò sí tọ́jú ọbẹ̀ nù ìsìlá báwo lẹ̀ sanra rẹ jẹ́ kò sí lọ lọ́lọ́run ti kọ́ láṣẹ oyè òkú òkèèní tani fi ọjẹ bóòlù náà rí wájú ọlọ. ẹ̀bẹ̀ mi kàn mí ẹni tó ṣe pé apẹ̀rẹ̀ ní pọ́nmi sí ó tó wá ní kí ọ̀nà wa gbòmí kí ló rí bùfọ́ kí ló rí bùfọ́ òfò lásán àtòfò ṣe eléyìí túmọ̀ àwọn ìjòyè kankan náà ẹ̀sìn Islam wọ́n á ní àṣìdínkù ńkọ́ àlùbárùkù ńkọ́ àbẹ́ẹ̀kẹ́ tiẹ̀ ní sunu rẹ̀ yìí ṣé èso yìí èso yìí padà lè kí ó kó lè mọ̀ ọ tí kọ́ kí ó kó yí ọ tó fi lọ́ọ́ ti lè má mú òjijì. bẹ́ẹ̀ ti máa pé gbogbo oríṣiríṣi kò ṣe déédéé ọ̀pọ̀ nú ọ̀rọ̀ rẹ̀ padà lè kí ó kó lè yí ọ mọ́ bá padà lè kí wọ́n là yí ọ. eléyìí túmọ̀ sí pé sábà pẹ́ nìkan ní bàdírì ó túmọ̀ sí kókó pa nínú ogun gbàdà fẹ́ẹ́ ti kó ti ní ìtumọ̀ ní ìsìn nígbà tó ń fẹ́ pa Hatib ibn Abi Balta'a látàrí alámi tó ti tó sòfófó ànábì Muhammad sallallahu alayhi wa sallam fáwọn kèfèrí Mẹ́kà nínú òwe tó fi ránṣẹ́ sáwọn kèfèrí Mẹ́kà tọ́lọ̀ ń tufó fáwọn ànábì sallallahu alayhi wa sallam táwọn ànábì rán àwọn sọ̀hábà ẹ lọ pàdé obìnrin arìnrìnàjò kan bẹ láyé báyìí báyìí báyìí báyìí ẹ gbàwé kan lọ́wọ́ rẹ̀ gbà wá ìgbà tí wọ́n tí wọ́n sáré kan obìnrin yìí lára tí wọ́n sọ fún pé òwe ti bẹ lọ́dọ̀ rẹ̀ fún wa tó sí ní parọ́ pé síwèé kankan lọ́dọ̀ òun wọ́n lẹ́ni tọ́ran wa ti parọ́ á tọ́ sí wòwò débi pa báwo lára rẹ̀ lọ́ba ní ẹsẹ̀ mi jẹ́jẹ́ ìwé ni. lọ́ba pé òun wọn bá gbé wá bá nàbì sallallahu alaihi wasallam wọ́n bá banú rẹ̀ kọ́kàn náà sàhábà Hatib ibn Abi Balta'a onísàlámí fún ara mọ́sàkpá nàbì ń bọ̀ ẹ̀sàrà gidi ń bọ̀ ń gbógun ogun ní ọ̀nà sí ma sọ fúnfún sọ́nà sọ̀hábà ńgbà wọn ni pé hátùbù lọ́kọ́ ni anábì ẹja bẹ lórí kó kíkó owó sí mi anábì ẹ má bẹ lórí o kí ló dé nítorí kó kópa nínú ogun bàdà ẹ̀rọ oyè ńlá ipò ńlá ìní kan ọjà ogun bàdà ìwọ ò sì má làánù ọlọ́hùn tọ́lá àlẹ́ ẹ̀sìn bẹ́tìrì ọ̀kọ́ ọ̀rọ̀ náà wọ́n máa ṣe jọ́wọ́. lọ́pọ̀lọpọ̀ ọmọ bẹ́ẹ̀ ńgbà tí wọ́n ti kópa ní ogun bá ọlọ́run wò wọ́n pé ẹ̀yin tẹ́ ẹ kópa ní ogun bá láti òní lọ ẹ máa ṣe tó bá wù yín ara ẹ máa ṣe tó bá wù yín náà lè ṣe hátìbù ṣe yìí ọlọ́run ló ti ní ọlọ́run mẹ́jọ o tòtòrí ẹ ẹni tó kópa ní ogun ọkà nípò púpọ̀ bàtà ń categorize àwọn ń sanabi muhammed sallallahu alayhi wa sallam tó ti dárúkọ kọ́ máa aljanna ni wọ́n máa aljanna ni wọ́n máa aljanna ni wọ́n àwọn ahlu badri ló tún kàn wọ́n ga púpọ̀ wọ́n ga púpọ̀ ok bó o láti rà lílé wọn bá táwọn òfin dàbí wọn gbàdúrò ní wá mọ̀ gbàdúrò tí wọ́n ti lọ ẹ̀rí sàábì gan-an tẹ́tẹ́ tí ò kópa ń bẹ̀ bí anabidun nọ́dọ̀rì tá a kà síwájú ní báyìí sẹ́wọ̀n ká ìkópa ń bẹ̀ náà ló fi wípé pẹ̀lú òkú ọlọ́tọ́kùnmí ìbá ń kọ́. ọlọ́wọ́ bó rí wọn sí. tó abó Mas'ud al-Ansari al-Badri lọ́wọ́ àwọn anhu. ó ní lamma nazalat ayatu sadaqa kunna nuhamilu. كنا نحاول على ظهورنا àwa jẹ́ ní tọ́jà tí a ń bẹ nípò ìpè apá kan wá ó máa ń pọn ẹlòmíì gbowó níbi tí àṣẹ wa dé. ajẹ́ni tí máa ń pọnra wá gbowó ẹni tó lágbára máa pọn ẹni tí lè rí ọ́ gbowó. tọ́ pẹ̀lú àtọ́rọ́jọ́ lọ́yìn gbọ́dọ̀ tó dàpọ̀ bí ṣe é ń tẹ̀lé yẹn ọkùnrin kan bá dé o ló bá ti sàrà pẹ̀lú ntọ́pọ̀ ọ̀yà gbogbo yẹn lẹ́nu tọ́kọ́lù mọ̀rọ́ ìn gbogbo yẹn wá ní àwọn ń kárí mi nì àìjẹ́ bẹ́ẹ̀ ó gbàdúrò nǹkan yìí ti sàrà. wọ́jà ọ̀rọ̀ tó ń lọ́ ọ̀rọ̀ ẹlòmíín náà bá tún dé kọ̀tọ̀sọ́tọ̀ kọ̀mísọ́ra ó ń bá fi múdù ti sàrà wàkọ́ọ̀lù àwọn èèyàn bá tó sọ ẹgbẹ́ ìnáwó àwọn ọ̀díjú náà ń sáré hàdà ọlọ́run rọrọ̀ dá múdù mẹ́rin olóyìn kí ọlọ́fẹ́ fi múdù mẹ́rin ṣe fẹ́ràn fẹ́fẹ́ àtẹ́tọ́lọ́ bá kó ọ lórí sọ̀rí àwọn èèyàn. ìgbà tẹ́lẹ̀ yìí lọ kó púpọ̀ rẹ gẹ́gẹ́ wá rí ẹ̀ kárí mi ní. ìgbà tẹ́lẹ̀ ti tún lọ kó múdù mẹ́rin ṣe ẹ̀ ọwọ́ à àyẹ̀ ti déyàn láti tọ́tọ́ lọ ti déyàn yorùbá lẹ́bùn náà yàtọ̀ séyìn àbíkò yorùbá lẹ́bùn náà rí wọ́n yọ tètè tó ọkàn wọn ni àwọn náà sọ wọn ò lè rí kójú rí ẹnu wọn ò ní dákẹ́ bó ṣe sàrà wọn kú ọ bó ṣe sàrà wọn kú ọ bí sàrà tó ṣe bá kọ wọn kú ọ bó bá tó kéré wọn tó kú ọ. bí yorùbá lẹ́bùn gángan iná làwọn èèyàn yí báyìí alùpùpù fọlọ o bá lẹ́gùn náà rẹ̀ nìfi jọ́ mbẹ́ o tọ́ ọlọ́wọ́ bá wa sọ àyà kalẹ̀ o. الذين يلمزون المتطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم كما في سورة التوبة آية 79 ثانية القرآن الأمين kẹkàjá ọlọ́ni alẹ́dínà yẹlmizúnà mùtọ̀wẹ̀rìnà mìíràn mùmìnira tó sọ̀dọ̀kọ́ dájúdájú àwọn ẹni tó ẹgbẹ́ wọn máa yọ̀ sí sí àwọn ẹni jọjẹ tí wọn ń finú pẹtọ láwọn múmìnì tí ń finú pẹtọ fi owó wọn ṣe sàrà àti máa yọ sí wọn ẹ kọ̀tà dédé kwádúró owó ń wá kárí mi ní ẹ sọ́wọ́n nítorí kó wá nu kí lọ́lọ́run fẹ́ fi ṣe ọlọ́run láwọn yọ̀tìyọ̀tì sí àwọn olùfinúfẹ́tọ̀ ṣe sàrà nínú dúkìá wọn nínú àwọn mọ̀mìnì bẹ́ẹ̀ bá àwọn ẹ̀ṣin kó wá ṣàkóso wọn ní kárí mi ní. والذين لا يجدون إلا جهدهم àtàlẹ́sìtún wọn yóò ti táwọn ẹjọ́ ti kí ọwọ́ wọn bá mú wẹ́rẹ́ kékeré tí wọ́n ní náà wọ́n tún fi ṣe sàrà àwọn náà tún bọ́ lọ́wọ́ wọn. Naam. Bẹ́ẹ̀ kọ́rú Nàmínú hàn tí wọ́n mọ̀ á fi kíní kejì wọn sí yẹ̀yẹ́. Sẹ́fìrọ̀ mọ̀ ọ́ mínú hàn ọlọ́wọ́ bó fáwọn náà sí yẹ̀yẹ́ o. ولهم عذاب أليم ìyà tí tani tí ronú ó sì jẹ wọ́n. tó ẹ̀rí pé ọlọ́wọ́n bá gba àwọn múmìnì lágbàlá ọlọ́run sì náà gbìyànjú kálukú pẹ̀lú wọn bá ń tọ́ba ní ẹ gbìyànjú láti wá àlùjànnà. ajá ike fìlà mọ́wò bẹ́ẹ̀ ni ó dé o ìjà àbúmọ́wò bẹ́ẹ̀ ni ó wọ̀ o nítorí tó o bá lọ orí wọn àwọn abatẹnijẹ mẹtẹ ni orí rere ṣe ni wọn o àwọn onídàáta sí ṣùgbọ́n òní kẹ́kẹ́ ni tí ó sòó ṣe mùsùlùmí àlẹ́ ayé tá a wà nù jẹ̀mọ́ ẹni tí ọlọ́lọ́ ń sìn tí ó sì máa dínà mẹ́ni tó fẹ́ sí náà olówó kò lè ná títọ́ lọ́wọ́ lẹ́yìn bá wà ná títọ́ lọ́wọ́ yóò máa yọnu sí yín ni. ó rí i pé wọ́n fi foundation mẹ́sàlásì kan lélẹ̀ ọwọ́ arẹ nìkan bẹ̀ pé mọ́sálásí ló tún kù tó tún kọ́ nínú gbogbo ìtọ́ wà láyé sọ̀rọ̀ mọ́sálásí wa lọ́rọ̀ àwa àwọn èèyàn kàn ok wọn ò tún kọ́ mọ́sálásí bí ọ̀yẹ́ fún ọkọ́ mọ́sálásí sí gbogbo àdúgbò yìí àdúgbò àtọ́gbà ìkọ́mọ́sí mọ́sálásí òun kan náà nípa bàbá bìlíìsì ètè ṣe bá so pé kọ́ mọ́ èyí ètè kọ́ mọ́ ara hàn ti sẹ́yìn kan kò sí àti kọ́ mọ́ jáde bí ọ̀jáde kan yóò tún máa sọ ọ́nulẹ̀ tó ọlọ́wọ́ bá yóò fún àwọn náà ṣe yẹyẹ o wọ́n ti jẹ ìyá èyí tani tí roni. àjẹ́ pé lójú ọ̀nà ìyànjú àti rálẹ̀jẹ̀ náà wọ̀ ah, ọ̀pọ̀lọpọ̀ bá ń bẹ lọ́nà ẹ̀gún ń bẹ lọ́nà àwọn ṣẹ̀yà pín mìíràn nẹ́tìwà náà wọ́n ń bẹ lọ́nà àwọn tí ò ní jẹ́ kó o ṣe àṣe àṣe sórí ire kódà gbangba mi jama tó bá ń sọ̀rọ̀ rẹ lórí dáadáa tó ń ṣe lẹ́yìn tó ń bọ̀ jẹ́ létí àwọn ẹni tó ṣe pé tó bá gbọ́ wọ́n wò pé wọ́n jíṣẹ́ fún ọ tó bá tún wọ́n fura pé gbogbo ń táwọn sọ wọn mọ̀ tí rẹ ní jíṣẹ́ fún ọ àwọn náà tún wá dọ́gbọ́n wọ́n tún rápálá wá sọ́dọ̀ rẹ nígbà àwọn fẹ́ gbọ́ sọ òdodo ọ̀rọ̀ kan ẹ àwọn ò ní fẹ́ pé kó bínú sí i ọ̀rọ̀ ni irú owó tẹ̀ dánù ilé nǹkan mọ́sálásí káì irú owó ìyàwó wo nù nítorí tọ́lọ́wọ́ ọ̀gbádùn ni. wàláhì tàláhì àwọn ṣọ̀yà pé ìnú wa máa ṣe bẹ́ẹ̀. ìgbọ́wá yìí fẹ́ pin fáwọn èèyàn ni èmi tó ẹ́ sí náà láàárẹ̀ mi tó sọ láti mẹ́wọ̀. sọ́ọ̀sì wọn máa lọ nílẹ̀ yìí. ẹ mú ìlẹ̀ sẹ́yìn máa kọ́ mọ́sálásí. ok ṣé ká wá bí ilẹ̀ náà kí gbogbo ẹgbẹ́ church Nigeria limited ìwà nínú igbó tí ẹnìkan kan tí kò délẹ̀ kan kọjọ́ ẹ kúkú rìn jáde kò dé ẹ dákun mọ́ lẹ̀ nínú igbó kìtìkìtì lẹ̀ ní gbogbo àbúrò dárí ẹ bá wọnú àwọn kólọ́mì ẹ gba tọ́jú àgbàtì rìn tọ́jú lọ́wọ́ bóyá twenty years from yẹn nìkan ò ní gbé lẹ̀ wọ́n ti kọ́ kalẹ̀ ó lè jẹ́ kókó àtìyàwó ní ọmọ pariwo bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pàtẹ́wọ́ ẹ̀rẹ́ wàá bá wa bí ni. wọ́n wá ń ká wọn láà pé wọ́n ń kọ́ mọ́sálásí ká kò sì kọ́ láà pé tọ́ọ̀tì gba gbogbo òlú rẹ̀ wọ́n ń kọ́ ọ láà pé wọ́n ń kọ́lé tí wọ́n ti máa sin lọ́ọ̀lọ́ nìkan kọ̀kọ́ láà pé wọ́n ń ṣẹ bọ́ọ̀lù rẹ̀ kọ̀kọ́ láà pé wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń polongo rẹ̀ nù rẹ́díò lù rẹ̀ kọ̀kọ́ la pé wọ́n ń según wọn polongo rẹ̀ nínú rédíò nínú ìlú rẹ̀ wọ́n mọ̀ pàgbà wo Ògbómọ̀ṣọ́ làǹdì ló ń kéde subahana allah alazim gbogbo eléyìí ọ̀kan la nítorí pé àwọn àtúntò èrò àyà òkú tí ó jẹ́ pé wọn ò sẹ́kọ̀ọ́ sẹ́mi lára wọn ní. súkẹ́súkẹ́ náà ni wọ́n mọ̀ ẹ̀sẹ̀ sílá súkẹ́súkẹ́ bí kásálù aláàbọ̀ káfáàbọ̀ àyélẹ̀ súkẹ́súkẹ́. ìmáàmù kẹ́ńdà àtẹ́ná wọ́n fàbínú yọ kí ni kó tó kẹ́tọ́ kúrú sílẹ̀ yìí. subhanallah alazim àti ìwọ́n àti ẹ̀nì. sọ̀ntòlódé eléyìí ẹnikẹ́ni tó bá ní tọ́lọ́wọ́n bá ṣe wàá gbọ́ wàá fi gbígbọ́ sáláì gbọ́ wàá rí wàá fi rírí sáláì rí àìsílẹ̀ ẹ̀kọ́ lè títà àti wàlìjánà láwùjọ mi yìí sẹ́mi kí láyà àwọn sàhárà ní gbogbo ilé ìṣẹ̀lẹ̀ bó o aláyé tó tu akólúkúrú mùsùlùmí báyìí torí ẹnibọ́dì tó bá ní tọ́lọ́wọ́n bá ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nìkan ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú kan àìjẹ́bẹ̀ wàhálà ò lè rí tọ́lọ́wọ́n gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe tá a bá la gbọ́ táwọn èèyàn ṣe wà láàbí ṣe mà tá a bá la gbọ́ táwọn ẹlẹ́nu rúnrún fẹnu sọ láàbí ṣe mà tá a bá la gbọ́ táwọn agbẹnugbẹnu sọ láàbí ṣe mà torí pé olórí ikú tí wọn ọ̀fẹ́ ti rere ọwọ́ olórí ikú wọn ọ̀fẹ́ tẹ́lẹ̀ kan pẹ́ sí i tọ́wọ́ wa ní olórí ikú lọ fẹ́ mú pọ́ fọ́ọ̀mù kéré rè ò sí rè ò sí torí pé ẹ̀ka náà wàá rí kó ní rere kan tó ń ṣe wọ́n ń sọ̀rọ̀ rẹ láì dá lórí ẹ̀. tí wọ́n wá ní tiwọn ló mú bọ́ torí pé sábà fẹ́ àtìkù yóò ṣe ṣe ń gbà yẹn ó rí kọ́ pàtì. ìgbà náà wọ́n wá túmọ̀ sí kíni àti torí wọn náà ló ń ṣe kíni ló ń ṣe kí ló fẹ́ fi yẹn sí èèyàn ní kankan tó fẹ́ fún òun gẹ́gẹ́ bíi kan ẹni tí yà ń jẹ kí ló bá tún fún yóò fi kún yà tiẹ̀ náà ẹ máa kíyèsí ó lè jẹ́ pé ládùúgbò yìí ọwọ́ dáadáa tí wọ́n rí tó ń ṣe tó tiẹ̀ dáàmà onígbé tó bá ti dé ládùúgbà gbogbo àkérò kòjọ wọ́n ti sọ àgbésí ibi tó ń ṣe tẹ́yìn bá tẹ̀ mọ́lẹ̀ ọkọ ni ó sì kòjọ kòjọ kòjọ ó kó lọ sí tòsí ibi tó mi wà ọmọ ọ̀rọ̀ mi sí ọmọ ọ̀rọ̀ mi sí ọmọ ọ̀rọ̀ mi sí ẹ rí i pé ẹlòmíì tó bá ti pé tani máa rọ mi yìí lọ́rọ̀ ọ̀pọ̀ èèyàn mélòó ní í ṣe sọ láti àbí bí ilé ẹ̀dógún lẹ́rọ àti lẹ́ta lọ. ó kò tá a wá pé mẹ́ẹ̀ẹ́dógún tó burú ni nígbà tó ṣe tọ hàǹdì tómitómi ṣé wọn ò dín ọ̀nà kù fún ọ yóò tún máa banújẹ́ tó bá tún dé mọ́sálásí mi sẹ́nìkẹ́ ṣe bẹ́ẹ̀ pé ṣé kò yẹ kárẹ́ nìkan bì tó ná ọmọ ọrọ̀ mi sáàkì bíi ti mọ́sálásí àhà èwo láwà sí. tó tí wọ́n bá lọ gbọ́ ẹnu àṣẹ tí ń bù lọ látàrí omi tó ń bù sáàkì sọmọ kó ọ̀nà ọ̀pá sí àwọn bàbá bàbá yẹn àti ẹ̀mọ́ lè ṣe kan tí wọ́n lè ọ̀rọ̀ kí wọ́n pa ọ̀pá-tì ládàásì ẹ ló dín lọ́nà tóró olórí ikú tiẹ̀ kò ní dáadáa ṣe ó sì fẹ́ kó tiẹ̀ náà ràn olórí ikú máa fẹ́ kó ikú ràn ẹni tí ò tí sórí ikú ni. àti kórìíre rẹ ẹni tí ò tí sórí rẹ ọ̀rọ̀ ọ̀rùn bí àti kórìí gbogbo lórí rẹ. náà sọ pé àdìwọ́lì bẹ ìlẹ́lẹ́sẹ̀ líìdì sẹ̀rí àtún kàlídẹ́mìrì yóò bá òfin rọ̀mánì fàyọ̀kùnmẹ́ bó ti ṣe máa ń lapa lára rere ó máa ń yá gidigidi ó dà gẹ́gẹ́ bí ògùn náà ni tẹ́ ẹ bá fi lè sọ sínú ẹrú kí ló lọ́ọ́ dà yóò dẹrú lójijì ni ó kẹ̀kẹ́ bá wá dẹrú sínú ògùn náà kọ́ dẹrú ó dògùn náà láíláí kò lè dògùn náà torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ẹni tí wọ́n bá ti ta títí wọ́n ti bàjẹ́ wọ́n máa fẹ́ ba tẹlómìnà jẹ ẹ̀wòrú àdéhìí láti ayé àwọn sọ̀hábà kò sẹ́ni tó bọ́ kò sẹ́ni tó bọ́ lẹ́nu àwọn ọ̀daràn torí ẹ̀ ló ti jẹ́ pé a lè rí tí àlùjánnà ṣe tá a bá la fi títí táwọn èèyàn bá ń sọ a lè rí tí àlùjánnà ṣe tá a bá la fojú sí táwọn èèyàn bá ń sè ẹlòmíràn ọmọ ọkùnrin níwájú lójú rẹ kó lè rí ẹlòmíràn ọmọ sọlọ́rọ̀ ni létí rẹ kó lè bá a kọ́ wọ́n sì tún mú gbogbo mọ́nú ọmọ yóò ẹ̀ ń gbọ́ ẹ̀yìn ò sì rí amos wọn ti pé sọọsì lẹ́yìn náà ẹni ó rẹgbẹ kí náà tún fẹ́ kó ṣe jù rẹgbẹ lọ rẹgbẹ tó wọn máa ṣe sí òkú nù torí ẹ̀ ló ti jẹ́ pé tá a bá fẹ́ káwùjọ owó nílọsíwájú a gbọ́dọ̀ owó kí làwọn èèyàn sọ ẹ̀yin sáà ti máa ṣe dáadáa tí yẹn sùn dáadáa tó lọ fi ran ẹ̀yin máa ṣe sùn wọ́n ṣe iléeṣẹ́ iléeṣẹ́ ẹ̀rí ká padà kú dáadáa nǹkan níjọ́ kan dáadáa gbogbo àwọn ìjọ ọ̀fẹ́ kọ́ wà àwọn àwọn náà jàǹfààní rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé tiwọn lẹ bá gbọ́ tẹ́lẹ̀ ní dáadáa wọn ò ní sí láéláé dáadáa wọn ò ní sí láéláé lápèjúwe nínú àwọn nǹkan tẹ́ ẹ̀ máa ṣe ẹ lè dájú okùn kan lẹ̀ fún ẹ̀ máa yanjú awọ gbogbo ẹ̀ wọ́n takú wọ́n lè sọ sẹ́rí àti ni wọ́n ń ṣe sẹ́rí àti ni wọ́n ń ṣe sẹ̀rí àwọn náà ni ó sì tún máa báwọn náà yanjú wàhálà ìtìnà tí ọba ti gbé wọn lọ àgbàrá òdù tí ọba ti gbé wọn lọ sẹ̀rí àtàrà òdù tí ọba ti gbé wọn lọ òun náà ni ó sì tún pọ̀ náà lágbàtà. subhanallah lẹ́yìn òsì wa gbọ́ sí gbanu tí wọ́n ń gbanu ká mẹ́sì sẹ́wọ̀n pé àgbàrá àti tìǹà yóò pè tọmọtọmọ ni. torí ẹ̀ ló jẹ́ pé tẹ́yìn bá ti ṣe rere láyé ẹ dákun ẹ mọ̀pẹ́ gbọ́ tí àwọn gbanugbanu bá sọ. nítorí tẹ́ bá lẹ́ gbọ́ rẹ́rì òní tí o rẹ́rì òní tí torí ẹ̀ tálẹ̀ ń ṣe fún Allah tó tọ́lọ̀ ń tẹ̀ ń ṣe fún tó bá ti yọ́nu sí ń tẹ̀ ń ṣe ẹ̀ máa fẹ́ sí kọ́ yọ́nu sí tó bá ti yọ́nu sí ẹ̀yìn kú oríire nì kílẹ̀ fẹ́ fọmọ èèyàn sí. àwọn kọ dínà rere nì mọ̀nárì lil khairi àti bẹ́ẹ̀ lọ́lọ́run yọ̀ mí yàn mọ̀nárì lil wọ́n máa dínà rere nì ọlọ́tẹ̀ tuntun ni wọ́n ẹlẹ́sẹ̀ ni wọ́n sọtọ́ mi yẹn máa ń ṣe pé kí nǹkan bàjẹ́ làwọn máa ń wá àwọn ìfẹ́ kí nǹkan dà ìfẹ́ kí nǹkan dà sọ dáadáa ní kẹ́yìn ó sì fi síwájú nítorí kí lẹ́yìn wa kó lè bá a dà. tọ́ àdéhùn ìjẹ́ máa ń darí lẹ́yìn rẹ̀ àdéhùn tó tẹ̀lé ó wá látọ̀dọ̀ Abu Idris al-Khawlani ó ń gbà látọ̀dọ̀ Abu Dharr orúkọ rẹ̀ máa jẹ́ Jundub ibn Junada radiyallahu anhu oní àgbàlá sọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì náà pa alátọ̀dọ̀ ọlọ́run ọba wa tabaraka wa ta'ala ọba fìbùkún ọba gíga ọlọ́sọ̀ ìgbé àárí bẹ́ẹ̀ ni ẹ̀yẹ́rú mi o àti mùsùlùmí àti káfìrí inni haramtu dhulma ala nafsi ó ṣe àbòsí ṣíṣe léwọ̀ lórí ara mi o waja'altuhu baynakum muharrama ó ti ṣe àbòsí léwọ̀ láàrin tọ̀lẹ́ tọ̀gọ̀ọ́lẹ́mú apá kan yẹn gbọ́dọ̀ ṣe àbòsí sápá. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí o ọlọ́run fúnra ara rẹ̀ yìí máa ṣe ńtọ́ba wù léwọ̀ lórí ara rẹ̀ yìí sì máa ṣe ńtọ́ba wù lọ́rùn ẹ̀ lórí ara rẹ̀ ṣùgbọ́n pé ẹ̀dá ẹ̀dá míì kan wá wà tó lè dá sí nǹkan kan lọ́rùn ẹ̀ lórí ọlọ́ọ̀ àbí tó lè dá sí nǹkan kan léèwọ̀ lórí ọlọ́ọ̀ kò sí ọlọ́ọ̀mọ ni kò sí ẹnìkan kò sí ẹnìkan tó lè dá sí nǹkan kan lọ́rùn ẹ̀ lórí ọlọ́ọ̀ ọ̀pọ̀ ike ọlọ́gbọ́nà gbàdúrà yìí ìwọ gẹ́gẹ́ bíi tán. olùkọ́ yé wa kọ́ sọ́ra fún àwọn ibi tó máa pè lẹ́nu rẹ̀ ọlọ́run kan ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni ṣe bẹ́ẹ̀ ìwọ gẹ́gẹ́ bíi ta ni gan rí who are ẹnìkan ò sí tó lè fọ́ọ̀tì ọlọ́run bá ti nǹkan kan nínú tọ́lọ̀ sí yẹn ara rẹ̀ òun náà kò sí lórí ara rẹ̀ kí gbogbo ẹnikẹ́ni nínú wa tọ́yẹ́ bọ́lọ̀ ọba nìkan ní sìn láyé yìí tí ó sì fẹ́ nìkan kan sorogún sí nínú ìjọsìn tó fi ọlọ́run sì lóyún lọ́rùn yẹn lórí ara rẹ̀ àpótí wọn táwọn sì sí léwọ̀ lórí ara rẹ̀ làbòsí ọlọ́run kì í sábòsí wa ma rabbuka bi ghallamin lil abid. ọlọ́run bá kì í sábòsí kí sábòsí ká mú nǹkan ká fi sáyè fi ọtí ọ̀tọ̀ sí bí ká mú fìlà ká fi dé bàjẹ́ ká kó bàtà ká kó sórí eléyìí náà ń pè ní kíni àbòsí tó bá rí èèyàn tó fi bàtà dé orí ẹsọ ah, bàbá alábòsí àbòsí òun mo dé bàtà tó kó sórí mi fìlà tó fi débà dé mi àbòsí ni wọ́n ń pè léyìí ọlọ́run bá fi igbá kan bọ̀ kan nínú ọlọ́run kì í tójú sáájú nítorí pé gbogbo ọpátá káàfà níwájú ọlọ́run àtọgbà kí la sí ẹrú rẹ̀ tọ́ dáa ni ká àdúgbò ẹ̀fọ́ lọ́wọ́ wàláì sọlá àdúgbò ẹfọlọ torí tí ọba jẹ bẹ́ẹ̀ a ìyọba jẹ ẹlòmíì gbé tọlọmọba lọ sí alábòsí tẹsí máa ń tọ́ka tó tún fi jẹ́ pé ọlọ́wọ́ bíi tún salábòsí ni pé jíjẹ tá a jẹ́rù rẹ̀ tẹ́nìkan nu ọjọ́ ma rẹ̀ táwọn aràn kan ọjọ́ ma rẹ̀ táwọn kan ọjẹ́ bàtà rẹ̀ táwọn kan ọjẹ́ yìí kan rẹ̀ nítorí tó bá tó dé pé àwọn kan bá jẹ́ yìí kan rẹ̀ àwọn kan bá jẹ́ bàtà rẹ̀ tá lọ́wọ́ bá gbè fún un àwọn ẹ̀yẹ kan àti bàtàn ni gbogbo ẹni tó ọ̀jẹ́ ẹ̀yẹ kan àti bàtàn rẹ̀ tí wọ́n bá wọn. àwa wí tẹ̀yìn lẹ̀ ẹ̀dọ́mọ ọlọ́run gẹ́gẹ́ sọlọ́run dá alábòsí ni ìyá máa tún láti ara rẹ̀ sọ́ra rẹ̀ dọ́mọ ẹnìkan àbí torí kálukú ò ló kọ bàbá rẹ̀ èmi torí kọ́ bàbá àdúgbò ọmọ lúkọ̀ ń gáràjì ní kálukú ṣe ló bàbá tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ àníjẹ̀ ìyẹn sọ máa rẹ̀ ẹ̀kan wọlé lọ lálẹ́ yẹn ká tilẹ̀kùn lẹ́nu tó bá ti ń gbálẹ̀kùn pé ẹ má ti ti bàbá ẹ má ti ti bàbá dáàbì ẹ sì tẹ́ bá ti ẹ̀ dà mí mà á dákùtàlá yára rẹ̀ ó ní ẹ dákùn mọ́ fẹ́ sọ̀rọ̀ àbídọ́mọ ayé mi sọ̀rọ̀ àrẹ dọ́mọ àbí báwo àwọn èdè mi bá bí bòmò tí àtàkùn mọ́mọ́mọ́ ọ̀rọ̀kọ̀rọ̀ tó èyí ò sọ mi èèyàn báwo ló ti lè kíra rẹ̀ bọ̀yàn lọ́rùn ẹ wá sọ pé ọmọ kan tuntun tọ́lọ̀ àti pé pàpà gan ọmọ ọlọ́ọ̀lẹ̀ yìí náà and the door is still open for anybody that wants to be the son of God. ẹ gbọ́ òun sì tilẹ̀kùn. lẹ́yìn náà bá fẹ́ rápálá dọmọ ọlọ́ ah, ọlọ́ adúpẹ́ torí táwa náà bá jẹ́ mùsùlùmí bórí wọn bá ṣe dọ́ta tí ó dọ̀tí nìyẹn táwa náà máa sọ̀sọ̀ kú sọ táàtù máa mú mi sí táwa kan náà tún máa sọ pé yọ̀ọ́ ọ̀sẹ̀ nìfà láì jẹ́ pé wọ́n mọ ìgbẹ́ rọ́ọ̀bì àdúpẹ́ bọ́lọ́ torí ẹ̀ ìlòsì jẹ́ pé ọlọ́run ọba tó bá jẹ́ kó lẹ́yìn kan tó jẹ́ tiẹ̀ fámìlì rẹ̀ àwọn ni ọba pè fún gbogbo ìyá yòókù ọba dára ni tó tó bá jẹ́ pé irú fámìlì rẹ̀ ń kọ́lọ̀ kan lọ́lọ́ ń ṣe wọ́n bẹ́ẹ̀ pẹ̀lú àwọn dúdú ìjọ ọba jẹ́ pé ọba jẹ́ pé inú wa lẹ́nu fámìlì tiwa èèyàn dúdú pé kọ́ àbí òfé àjìyà aláyà tuntun aláṣẹ àrùn sẹ́yìn ọmọ kí àti èèyàn dúdú láyé tí wọ́n sọ pé áfíríkà lẹ́wà ẹ̀ sì jáde wàhálà ẹ̀ ẹ̀ èèyàn dúdú wọn kà wá kankan láyé tọ́ba wa rí pé wà tàlẹ́ntì ẹ̀ lọ́pọ̀lọ́ yín pé ìgbà náà kálukọ́ mọ́ á súnmọ́ yín pé ẹ̀ eh, can have your address ẹ̀ eh, can you give me your telephone number. ẹ̀gbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti wọ́pọ̀ ń wọ pé kí ni ń bọ̀ lọ́bọ̀ ti wá. ó tọ́ba wa rí bá àkàrà mọ̀kúnmọ́ lọ ọlọ́run rẹ lẹ́dàá àwọn gbogbo wa pátá ìdálọ́dà olókun kálukú kọ́nà tó wù. torí àwọn ti jẹ́ pé ọlọ́run bíi sálábùsù ọlọ́run bá kì í sálábùsù torí ẹ̀ òun ó ti àbùsí lé wọ̀ lórí ara rẹ̀ ẹ̀yin náà sì yẹ kí ẹ ti rí láyé bì. àwọn dúdú ó fún wa létí àbí ó fún wa létí àwọn funfun náà ń kọ́ ó fún wa mú àbí ó fún wa mú àwọn funfun náà ó fún wa lójú àbí ó wa lójú àwọn funfun náà ó fún wa lọ́pọlọ púpẹ́ àbí òfun wa àwọn funfun náà tó ó fún wa lówó àbí òfun wa àwọn funfun náà ẹ wá dúró orí tó kó sí kọ́ńtínẹ́ǹtì áfíríkà wa ń bì tí gbogbo èèyàn fi jẹ́ pé láìsí african continent wọn ò lè sáyé rí gbogbo raw material tán nídìí láyé áfíríkà lọ́lọ́ǹkó sí majority ní áfíríkà lọ́wọ́ tó ó sì fi àwọn ẹ́ńjìnì tí wọ́n fi máa rọ́ o fi sílùú òyìnbó o pin dọ́gba àbí ó pin dọ́gba ó pin ronú so tó bá báwọn wa kò kò nísìnyí ó mú àwọn látàrí àánú ó sì àwọn kan látàrí àbòsí kò sàbòsí sẹ́ni kankan because àánú làwọn rí gbà ìjẹ́dọ́gba làwọn rí gbà àbòsí là kò sàbòsí inú gbogbo ẹ̀. ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó fún gbogbo alátẹ́gùn àmì àwọn kan kì í sàwọn nìkan ló fún kò fáwọn kan gbogbo aná là ń rí mi àbòsí dà kò sàbòsí. ẹ nìkan sọ pé òun rí àbòsí ń tòun because bóòlù ẹnìkan ti lè níjà nìkan lọ. sọ̀rọ̀ òkè sóṣálìsì ni wọ́n ní gbogbo ọwọ́ dọ́gba gẹ́gẹ́ bí ọmọ àka gbogbo ọwọ́ ti dọ́gba fa ẹ̀yẹ ọwọ́ yìí wò sẹ́rí kọ́ ọmọ àka yín dọ́gba kọ́dà àwọn Yorùbá alábòsí kan dààmú sọ́mọ́tì fẹ́ sàbòsí sí wọ́n gbé ẹ̀wò ọlọ́wọ́n dá dọ́gba ọmọ àka ọwọ́ kọ́ dọ́gba wọ́n fẹ́ bòsí wọ́n fẹ́ sàbòsí sí yín ọlọ́wọ́n fẹ́ lé dáa ó gbé àwọn àkàgà lórí apá kan torí káyọ̀ lè ṣe ké ni nínú àìsàbòsí nù torí tí ẹnìkan ọba gàjọ nìkan lọ mọ́tíláṣí táwa yóò ní ṣe jókòó ìdọ̀tí tí ọba wà mọ́sálásí kò ní jẹ́ kú jáfi kálukú ti di bàbá kò sẹ́nìkan tó tó tó tó yẹ kó kéré sẹ́nìkan kálukú ọkàn máa dàdọ̀ sílẹ̀ ní ẹnì kò sí lélẹ̀ sọ fẹ́ nìkan gbé a ah, ẹsẹ̀ ń dàdọ̀ sílẹ̀ tó ọ̀n bàtà níwú gbọ́dọ̀ pé yé wa mú ìgbà sí yẹn ọ̀tá ọ̀pọ̀ ní àbọ̀tọ̀ ẹ̀ tó tàtà làbá wa ẹ̀ fún àṣẹ ẹ̀ lápò ẹ̀ máa sán kókó ẹ̀ máa kó dọ̀tí mọ́sálásí tí gbogbo èèyàn bá lọ ga tani ó ṣe ọ̀sẹ́ni tí ó ṣe o tí gbogbo èèyàn bá sì kúrú tani ó fún àwọn ẹni tí ń ṣiṣẹ́ lówó ọ̀sẹ́ni tó fún wọn wọn lọ gẹ́gẹ́ bó ti ẹ̀jẹ̀ sẹ́kí sẹ́bílìlà sẹ́kí sẹ́bílìlà máa ṣe búrẹ́dì àwọn sàgbọ̀dọ̀ máa jẹun à ń gbà wọn ti sẹ́ wọn rẹ́ nìkan fún wọn lówó ẹbí náà lọ́pàá làwọn náà fi ń ṣe. eléyìí túbọ̀ sí ti tọ́lọ́wọ́n bá gbá àwọn kan ga lórí apá kan ayé òfin ní ṣe gbé ayé òfin ṣe gbé torí délé ọlọ́wọ́n bá yẹ ọlọ́run ìsalábòsí ọlọ́run ti ṣe àbòsí ṣiṣẹ́ léwọ̀ láàrin ara wa ẹ̀sìn máa kó àbòsí oríṣìí mẹ́ta ni àbòsí wà téèyàn máa ń ṣe láàrin rẹ̀ sọ́lọ̀ àbòsí láàrin èèyàn sọ́lọ̀ ọ̀nà ìṣẹ̀bọ sọ́lọ̀. Luqman sọ pé ọkùnrin yẹn la tushrik billah inna shirka la dhulmun adhim wọ́n á máa mi kékeré má ṣẹ̀bọ sọ́lọ̀ torí pé dájúdájú ìṣẹ̀bọ sọ́lọ̀ làbòsí ńlá anybody tọ́ba ti lè ṣe ẹbọ sọ́nà kí ló ṣe ó ti ṣàbòsí láàrin rẹ̀ sọ́nà. kọ ṣàbòsí láàrin rẹ̀ sọ́nà ọ̀daràn lọ́ràn tó tóbi ju gbogbo ọ̀ràn lọ àbí kó túbá fún fóònù rẹ̀. àyè ti wà fún ẹ lónìí láì ti kú o kó túbá fún fóònù rẹ̀. nítorí tọ́ba kùnà láti ṣe bẹ́ẹ̀ ikú retí rẹ̀ o iná tó lọ ń da àwọn sani ó kó bẹ́ẹ̀ o sọ̀rọ̀ afábòsí o ojú ọ̀nà náà sì fi ń sàbòsí láàrin wọn sọlọ wọn pọ̀ gan-an torí pé ẹ̀kọ́ pọ̀ lóríṣiríṣi ẹ̀kọ́ òjọra wọn làwọn ọ̀sẹ́bọ̀gùn ò lè ṣọ̀kan àwọn ọ̀sẹ́bọ̀ ò lè ṣọ̀kan láíláí sọ́nísàkó ni wọ́n á sọ̀rẹ́ńdà fọlọ́yà rẹ̀ àbólógùn ni wọ́n sọ̀rẹ́ńdà fẹ́lẹ́sù tóníyèméjà ni wọ́n sọ̀rẹ́ńdà fáwọn olóró àbólóró ni ó sọ̀rẹ́ńdà fi léegun láìláì láìláì oníkálukú ọmọ sọ pé à sàgbó kí ló dá mọ́wájú ògùn ẹlòmínú ọ̀sùn kó ògùn kí ló dá mọ́wájú èsì bẹ́ẹ̀ torí pé kí ni ẹ̀kọ́ dẹ́rì ni ó péjọ pẹ́pẹ́ wọ́n sì kankan nínú rẹ̀ o orúkọ ọlọ́ba sì gbé orúkọ ọlọ́ba sórí ibú aláwọ̀ ọ̀fẹ́ sórí ibú làṣẹ ṣe Islam àfẹ́ wọná làṣẹ tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mójútó Islam rẹ títí dọjọ́ kú rẹ o wọ́n fi wá parọ́ wọ́n ti torí pátá òde bọ̀ fún àwọn ọmọ mú ọlọ́ba àwọn eléégún àwọn olóró àwọn sàgò òròjáde nítorí bùkátà tiẹ̀ tó ní à ah! ẹgbẹ́ Yorùbá lẹ́fọ̀ wọ́n ní tóorùn bá ti jáde lẹ́ẹ̀mẹ́ta bùkátà wọn bìà ẹ gbọ́rọ̀ inú ìyá wọn sì tún wà títí dì sí inú ìyá wọn tún wà títí dì sí. ṣé sọ fún yín pa ọmọ kan sí bàbá rẹ̀ ṣé sọ fún kíkó bá di ẹ rárá kọ́ la di ẹ mọ́lẹ̀ ní tí ń ṣe ọ̀nà tọmọ ní ṣe nílùú kan mẹ́wàá tọ̀ tó ń yọ ọmọ ìlànà bàbá ẹ̀ kọ́ yọ fún bàbá rẹ̀ tí o bá ti lè ṣe ẹgbọ́rọ̀. وإن جاهداك على أن تشرك به ما ليس لك به علم فلا تطعهما ما بين مويه nítúláàsì pé kò ṣẹbọ sọlọ tí wọn mọ nípa rẹ̀ wọn gbọ́dọ̀ wọn bàbá tí wọn fẹ́ máa tẹ̀lé ń di ẹbọ ọkẹ ọmọ wa bàbá bínú sí i kọ́ apẹ̀lẹ̀ nìkan náà tún bí mi ó lò náà nǹkan kan máa ń sìn màmá tiẹ̀ wá ní màmá rẹ̀ wá sọ pé wàá tu adìẹ fún kankan tó bá ti dùn nǹkan yẹn ó kò mbẹ̀ tó rántí logun logun logun logun ọsibítù kọ́ra ọwọ́ ló tu adìẹ kí ni yóò kú ọ kọ́ á ti ṣe pé kò kú ọ lásán o tó ń bá tó ti rántí bó ń ṣe tu adìẹ fún ọ̀sán yẹn òun ó dàkú lọ gbaragada ni mo ní kí alhamdulilayi ó yẹ kí líǹkì wọ ọmọ ọmọ tí bàbá rẹ̀ sì yọ lẹ́nu yìí báyìí mò ń rò lọ́kàn ebi wọn náà bá pọ ọba pàdé mẹsẹ ní ọpa ní ní ṣe òun ní kú mẹ mo sì ti sọsọsọ kó tiẹ̀ tún fẹẹ sírẹǹtì yìí náà tuntun tiẹ̀. ìrìn ní yorùbá lẹ́bù ọ̀rọ̀ ọ̀rùn púpọ̀ bàjẹ́ kí yorùbá ṣẹbọ sọ̀lọ̀ ọ̀rọ̀ ọ̀rùn bàjẹ́ fún wa ọ̀rọ̀ kọ́ jẹ́lì máa mọ̀ ọ́ jẹ́ àbá kan tí àdáni kakọ̀ kọ̀ mátà fáwọn yorùbá láti tẹ̀bọ̀ sọ́lọ̀ olùkọ́ yìí náà ń fura sí èdè pẹ̀sùn bí láti yorùbá ti wà ó yí ti fún wọn láti tẹ̀bọ̀ sọ́lọ̀ bàjẹ́ torí àwọn ọmọ àti alásàgbẹ́ni tí gàmá dé bá ló lè ròyìn nǹkan ò tí ì dé bọ́ ló ń pèrè lọ́kùn torí pé ló ń kọ́ kọ̀kọ́ wọn máa sẹbọ lọkùlàlà ọ̀rọ̀ gbajúẹ fáwọn yorùbá láti sẹbọ sọlọ tó máa sọ yorùbá mọ sọ àwọn tó ń pera mùsùlùmí ni ọtọrọ àwọn tó ti sọnù tẹ́lẹ̀ náà àwọn àtọ Ọlọ́run lè yọ wọn ẹ̀yin tẹ́ tún ṣẹ́kù ní islam náà ọ̀rọ̀ ọrùn gbajẹ tọmọ tó ń tí wàá di bàbá rẹ̀ ń fà látijọ́ yìí náà ni pé kíní kan ń bẹ tí kó gbé mi wọn ní kó gbé mi torí àwọn ọ̀fẹ́ àbọ̀ ọmọkùnrin wọn ní kó gbé mi wọn bá ti gbé mi báyìí ọ̀fẹ́ ni léwu bá dé báyìí ni wọ́n gbọ́ ọ̀bára rẹ̀ bí ibò mi. ayẹta bá yan ọmọ báyìí wọ́n ọ̀tọ̀ wọn pọ̀ dànù. wọ́n sọ pé ah, ṣé mùsùlùmí lè mí kékeré mùsùlùmí kí ni ibà náà láti ọdún ìsìlámù. <laughs> tọ torí ọ̀rọ̀ ọ̀rọ̀ yorùbá bàjẹ́ láti ṣẹbọ sọlọ ìmánì wọn ò dénú ìmánì múnáfíkí náà lọ́pọ̀lọpọ̀ torí rẹ̀ wọ́n ń ṣàbòsí láàrin wọn sọ́lọ̀ ń bàjẹ́ bàjẹ́ à bóun ti lè máàmù dáa gbọ́ pé bọ́ lọ sórí ta lè máàmù fa kọ̀yọ̀ kánú jama ámbàṣùbọ̀ sí ìmáàmù wọ́n sì máa sọ pé ẹni tó mọ ọlọ́ọ̀ ní ìṣẹ́ lọ́ọ̀ tó ráhùn mọ ìsìgbárù táwọn ó ṣe ìsìgbárù rọ̀ ò tó ń tẹ̀ bọ́ sọ́nù. ìwé ìlú jẹ́ kékeré sí gbogbo èèyàn ìlọ́kàn lè gbà ibi gbọ́n máa sáàtì ara pé ẹ máa bọ́ bara pé kí ni ń bẹ lára pé kí ni ò ní bẹ lára. nígbà tí wọ́n lọ yàtọ̀ tí wọ́n ń wara tí wọ́n ń wara tí wọ́n rí gbogbo ẹ̀ pọ̀npọ̀npọ̀n di rẹ̀ wọ́n lè ti jẹ́ ó ní ọ ah, olólóyún ìdíra ni o. àwọn ìdíra á tu torí kọ́ mọ̀jẹ̀ kó kí ilẹ̀ kó bẹ̀. wà á sọ òtútù ni o tẹ́ bá tu tó bá ti yín àwọn aláwọ̀ ọgbà lẹ̀ bọ́ bá dé kọ́ wá gbà kẹrin ó dà <laughs> eléyìí túmọ̀ sí pé ẹbọ ẹbọ ẹbọ tí wọ́n sọ ó yí sí bàjẹ́ ńlẹ̀ yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ṣe islam pé àwọn ọmọ báyọ̀ ni ó pè ń jọ pé dàkìyàmù ìbẹ́ẹ̀ náà ti rí ní ìsìn ẹ̀yin tó pé bẹ́yà mùsùlùmí lò ó wá lọ fẹ́ ni tí èsè mùsùlùmí yà ó ó tún wá sọ pé ẹ níṣẹ́ ló ń ṣe bẹ́ẹ̀ torí pé àwọn ọ̀mẹ̀wò ni ó pè ń jọ pé dàkìyàmù tó bá ń pè islam ni ó pè sẹ́mu kó wọn kàn mú ìyàwó wọn ni tó wá jẹ́ pé tí náà ló bá pé tíyàwó wọn mọ òun rẹ̀ ni. Allah wọn fàǹtì àrùn wọn sì jíjí ní ayé ni. Inna dina inda Allahi al-Islam. Ẹ̀sìn lọ́dọ̀ náà kò pé méjì ìsìláàmù. Wọ́n náà tún sọ, ó ní wa man yabtaghi ghayra al-Islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al ẹnikẹ́ni tó bá fi lọ wá nǹkan míì tó yàtọ̀ sí islam tó fi fẹ̀sẹ̀ ọlọ́run kò ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì jọ kan nínú àwọn òfò tó bá di lọ́la lùkìyà ara táwa gbọ́ ni tá a mọ̀ tó dáa lójú tá a fi jìnnà sẹ́bọ̀ tá a fi ní kí gbogbo wa náà jìnnà sẹ́bọ̀ mùsùlùmí bá wọn ṣe é kù mùsùlùmí bá wọn sọ̀rọ̀ mùsùlùmí bá wọn ṣe sàgó mùsùlùmí bá wọn ṣe ọ̀yà mùsùlùmí ìbá wọn gòkè ìbàdàn mùsùlùmí ìbá wọn bò sàkókò mùsùlùmí ìbá wọn bò gíyàn mùsùlùmí ìbá wọn gòkè sóbì mùsùlùmí ìbá wọn bò alábẹ́mà mùsùlùmí ìbá wọn sẹ́yọ gbogbo ẹ̀fọ́ pátákà àkúlé ayọ̀ ìkàfùrù lẹ́yìn àgùdù máa ń wọlé ẹ̀ńtọ́ àbìdùn náà máa àbùdù wọlé ẹ̀ńtọ́ àbìdùn máa àbẹ̀tù. ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ẹ̀yin náà ẹrẹ lómi ní ti orúkọ lẹ́yìn ó ní ti pẹ̀lẹ́ bọ ó ní ti pẹ̀lẹ́ eégún ó lè jẹ́ kókó eégún wọn fi ń pele yín bí àwọn ẹlẹ́mìí nílùú mi ẹ wọ kókó eégún ni wọ́n fi ń pè adúpẹ́ bọ́lọ̀ nǹkan ìsibẹ̀ lẹ́yìn ẹ̀rẹ́ náà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ti bẹ́ẹ̀ fẹ́ parọ́ rẹ̀ bí ilé sódò lẹ́wọ̀n kókó eégún nù ẹ parẹ́ lè sódò báwò ilé ìmọ̀ràn ilé olùmọ̀ ilé ìsìláàmù pẹ̀lú ẹ̀sọ́ wa èwo ni ilé sódò sódò báwò tọ́ ẹ rí i pé ìbòmí ìlú gangan ni wọ́n mọ̀ sí pẹ̀lú orúkọ ẹ̀fọ́. wọ́n lè sọ pé kí ni kò fún ọ̀rọ̀ kí agbẹjọ́ ọ̀rọ̀ ká bàbà gbẹ̀mú kan bẹ̀rù wọ́n pè dàtí irun ìjà náà máa fi <laughs> ọ̀pẹ wọn kẹ́sì ìwọ ló gbọ́ ọ̀rọ̀ tó àwọn òbí lẹ́yìn ní ṣètò ọ̀gbìnrin jù irun ọ̀rẹ́ ọmọ wa sùn ní Yorùbá lẹ́kọ̀ọ́ ọlọ́mọdé ẹ̀ ẹ́ kìnnì kan kìnnì kan ọ̀rọ̀ ìlú kan mẹ́rin ìsáyìn wọ́n mọ kí wọ́n tóró tóró tẹ̀sí máa ń wò sẹ́yìn láìláìlọ́lá àti saki àti sẹ́yìn àwọn mùsùlùmí ló kún bẹ̀bá wọ́n kàn mọ́ọ́mà fábíríkéètì òkè báwọn ẹni ẹlẹ́ni. lórí bá ń rọ apẹ́ẹ́rẹ́ ó ṣe wá sí òkú ọ̀rọ̀ kí. àwọn eléyìí kú mọ́ mùsùlùmí ló kún lù yìí ẹ máa wá sọ́ọ̀tì gan ẹ̀ lérí. ó wá yẹ àwọn kìnnìkan ọ̀rọ̀ ó ṣe kìnnìkan àwọn òbí wọn wá kí ọ náà wọn náà bá bá bá wọn náà sọnù mòrò. èrì ara ló jì jù àbí èso ìsọyìn ìsọyìn lèmi èmi èso lóró. wọn àgbẹ̀dẹ ògùn ọ̀rọ̀ ogún kínní báwọn sọnù mọ́ mùsùlùmí ni mí. kí ẹsẹ̀ dákìnì dákìnì mi àbí mi èso ogún ogún kí mbọ́lọ́ bíwá. ìbọ̀lọ́ ń bẹ̀. àwọn sani bá bẹ̀ ẹ̀rì kára oríṣi ọgbà lẹ́yìn. àmọ́ nù rẹ̀ wá ń dùn ọlọ́kùnrin wọn ń ké sí o alẹ́ rí nǹkan mẹ́ wọn náà ti di pẹ́kọ́ ní yọ̀ọ̀kì nìkan làdùnú tó eléyìí túmọ̀ sí pé àbòsí láàrin wa sọ́lọ̀ nǹkan gbọ́dọ̀ wáyé o ẹ dákun ẹ jẹ́ gbogbo wa ká yẹra wa wò ẹ rí pé ọ̀nà kan sọ́nà kan a lè ṣe ká mọ̀mọ́ sẹ́lọ̀ ẹ já fìyànjú láti pàtì lónìí kó tó dọ̀là lónìí tí sọ ẹ̀mí bẹ́ lára rẹ nì ẹ̀ kọ́lọ̀ ń dá kọ́kọ́ sànù wa. àbòsí kejì oní àlàbò títí yẹn ti síra rẹ̀ gángangangan. ẹni tọkọ tí ó tẹ̀lé tọ́lọ̀ ó sàbò sí síra rẹ̀ torí pé tàbí ọ̀wọ́ ná àtàrà tẹ̀mí rẹ̀ ni. ọkọ̀ láti tẹ̀lé sànàbí Muhammad sallallahu alaihi wasallam tani yóò ṣe àtàrà tẹ̀mí rẹ̀ ni. àjẹkẹ́ gbogbo ẹni tá à ń pèsè ìsìláàmù tọkọ tí kún ta lẹni tó sàbò sí sí sàbò sí sórí ara rẹ̀ nítorí tí ọba já sí yá ẹlòmíì ò ní bá ẹlòmíì jẹ tiẹ̀ kálukú ní ọ̀dà jẹ tiẹ̀. ẹ̀sùn rí pélé yìí náà pọ̀ bàjẹ́ ẹni tó ṣàbòsí sórí ara rẹ̀ kọ̀tà déédéé sí àgbègbè tó ṣàbòsí láàrin rẹ̀ sí Allahu Rabbul Alamin èdè nù tó fi jẹ́ pé àwọn ọ̀sẹ̀ bọ́ lọ́pọ̀ jù láyé àwọn ọ̀sẹ̀ bọ́ lọ́pọ̀ jù nílé ayé wa àwọn tó ṣàbòsí láàrin wọn sọ́lọ̀ tó ṣàbòsí sórí ara wọn àwọn náà pọ̀ jù àbòsí oríṣi kẹta Ona làbò tí téèyàn ti téèyàn ẹgbẹ́ rẹ̀ eléyìí náà pọ̀ bàjẹ́ ẹ̀rí pé láwọn kóòtù kóòtù àbòsí náà ni gbogbo àwọn ìbánidásíjà kọ́ parí àbòsí náà ni gbogbo àwọn ẹni tó yẹ pé wọ́n máa béèyàn méjì dásáwọ̀ àbòsí náà ni. kí àwọn ọmọ ẹni tó jàrí lẹ́nu tó jàrí kí ẹ má dá láre kẹ́mi ní sọ́jàbí lẹ́nu sọ́jàbí kẹ́ má dà lẹ́bi kẹ́ máa pé ẹgbẹ́ jẹ́ sọ̀tún sósì má bàbí kan jẹ́ àbòsí nù. lára rẹ̀ onílẹ̀ dẹ́yìn lọ́kọ-láya àbí láya-láya tẹ́ ń fẹ́ ju ìyàwó kan lọ tẹ́ ń bá àwọn ìyàwó yín bí lò àbòsí nù. o ti fi fọ́tò ẹnìkan jẹ́ ẹnìkan lọ ọ̀rọ̀ ẹnìkan wọn máa fẹ́ pa gbogbo gbalẹ́ náà ẹnìkan máa rùn wọn máa fọnú gbàgbà. àbòsí nù ẹnìkan gbowó ń jẹ ẹnìkan gbọ́ ọ̀rọ̀ wọn mọ kú ọ̀rọ̀ fún ojoojúmọ́ ẹnì kò gbowó kò sì tún gbọ́dọ̀ fẹjọ́ sùn. ìǹtẹ́yìn bàbá bàbá tẹ̀sí láàrin àwọn ọmọ yín abọ́sílì ọ̀fẹ́ rẹ̀ nìkan ọ̀nàǹkó òṣìṣẹ́ nìkan ní kankan ẹnìkan lọ lọ ẹ̀kọ́ ọ̀rẹ́ nìkan lọ ẹ̀kọ́ ẹnìkan lọ dasọ sí lọ́rùn ẹnìkan dasọ sí lọ́rùn. àbòsílì ọ̀ ẹ̀yin lọ́gà lọ́gà tẹ̀ láwọn ọmọ ẹ̀jẹ̀ ẹnìkan lọ ń fẹ́ hàn ẹ̀ ẹnìkan ẹni yọ pẹ́ ń bi sẹ́yìn yọ pẹ́ sàkà bàbà lọ ẹ̀sìn níbi sẹ́yìn báwọn ìyá àti bàbá rẹ̀ gan wá ìgbà náà ni ó tún burú sí. àbòsí nìyẹn ẹ̀yọ́ lórí wa gbogbo tẹ́lẹ̀ pé ẹ̀ ń fi gbàgbà fọ̀kan nù ẹ̀ ń fi kó bọ̀rọ̀ ẹ̀ tí ó dọ́gba ọ̀gá ìgbà fìtìrì kan tóbi kan lọ. àbòsí nìyẹn àbòsí téèyàn ṣe sí yẹn ẹgbẹ́ rẹ̀ ni. wọ́n yà tún gbọ́dọ̀ bá èyí ló sì fi ń pín ẹ ti sọ̀dá jí ní ìdájí ló ń pín ẹ sì ní tí wọ́n fún mi mọ̀ ń pín ẹ̀kọ́lọ̀ nìkan ló lè tẹ̀lé àgbẹ̀yìn pẹ̀ràn. sọ gbogbo àwọn àbòsí báyìí láàrin wa síra ọ̀pọ̀ kọ́dọ̀ nǹkan ló kópa púpọ̀ jù nínú ká má nífẹ̀ẹ́ ara wa láyé tá à ń gbé yìí àbòsí ti pọ̀ jù àbòsí ti pọ̀ jù èèyàn ti ń bẹ̀rù ọlọ́run ọba ọ̀pọ̀ ẹni tẹ́ fẹ́ ń sẹ́ tó ti fẹ́ tẹ́ sanwó fún un àbòsí nì ẹni tẹ́ gbowó sẹ́ lọ́wọ́ rẹ̀ tẹ́ sí sẹ́ àbòsí nì so gbogbo orú eléyìí ẹ wọ àwọn kan létí létí títí ń jojúmọ́ nìyí. ó dùn ó máa ta gbogbo ọ̀kadà dùn ó ma gbowó lọ́wọ́ wọn owó kíni wọn lè dáhùn ẹjọ́ ni ní ẹ̀yìn àti sálẹ ẹjọ́ gbà tán fi ń sá fún un sì ọ ó dájú pé ti ń gbà ọ̀kadà wa rọrùn máa kùn lẹ́yìn náà oru làgbẹ̀dẹ ti ń bẹ́ẹ̀ náà ní ara kò sí ní báwọn kan wà ní gáràjì àwọn ìwà mọ́tò tiwọn o àwọn union làwọn wọ́n bá lóòdù èrò two two hundred lè rún san èèyàn méje ló sì kù ẹ bá ní sírò rẹ one four wọ́n sì ní yọ́ sanwó union five hundred naira ẹ lákùn one four èèlò ló ti kù báyìí ogun náírà tẹ̀lé epo seven hundred ni ó sì gbé òṣìṣẹ́ pọ́ńsẹ́ àbí òṣìṣẹ́ pọ́ńsẹ́ la hawla wala quwwata illa billah ẹ wo àbòsí ti gbalẹ̀ ayé wa kan wọn ò sì ti dá tí ọba sanwó mọ́tò ní ìsìn bọ́lá sì ti lágídí wọ́n ti ṣetán láti na mọ́tò ládùn ránṣẹ́ wọn ò bá wọn subhanallah ẹ wo níbi nílùú kan àwọn ọlọ́kadà ti lé gbogbo ń ta ibi wọlé wọn ò tiẹ̀ fẹ́ẹ̀ rí ta ibi mọ́ wọn máa ń ti débẹ̀ ẹrù ọlọ́kadà ló máa lọ kó mọ́tò kalẹ̀ lórí sílẹ̀sílẹ̀ kìnnì kan márùwá kìnnì kan kórópè kìnnì kan bọ́ọ̀sì abẹ́rẹ́ wa wọ́n máa kó kalẹ̀ àwọn ọlọ́kadà bá ń ṣe pàdé àgùntàn pàdé ọ̀tún wọ́n fẹ́ ṣe àwọn nínú ọkùnrin jẹlẹnu wa nu ẹnìkan kan tàǹfẹ kórópè wa nìlú ló ń fẹ ọkùnrin mọlúwa ti jẹ bọ́ọ̀sì ti jẹ káàsì káàsì ti jẹ bàbá ní pé kò sí tó wà mí àwọn kọjọ lọ bí kan ní. ilé àpàjọ òfò kìlẹ̀ fẹ́ kò lọ ìlọjú wá sí lọ́ba nù. wọn kẹjọ lọ wá gan ẹ wà ló jẹ pé àwọn náà ti wà ẹ kò mọ́tò lẹ́yìn. tó ní wọ́n ti lọ rí wọn. ẹ wo àbòsí burúkú gbogbo orú àwọn kan wọ̀nyẹn àbòsí ni o àbòsí jẹ́ ti níyẹn yàtọ̀ sí pé ìbátan alábòsí jẹ́ ni kì í tún jẹ́ kí ilẹ̀ tí àwọn alábòsí bá ń gbin kó sí kó mú kankan jáde ibẹ̀ ò ní nílọsíwájú gbogbo ibi tábòsí bá ti wà láyé wọn nílọsíwájú wọ́n máa kó orí fún wọn ni wọ́n máa kó orí fún wọn ni torí ẹ̀ ló ti jẹ́ pé anybody tó bá wà nípò olórí kò sí tó ti lọ sí olórí yóò fi yọ ipò tó dọ́gba bẹ́ẹ̀ni kan bá fi àbẹ̀tẹ́lẹ̀ tó bá fi lọ ìbọnú tó bá fi lọ ọ yẹ kó fi tó fi kọ́ alábùkù débi yìí. olùlọ́sì ló ń pè mí arébíjẹ ló ń pè mí ó ń fowó lọ dá ìwọ jáde jáde rádaràdá rédèrèdè yìí báyìí ok bàbá àyà ló ń pè mí kí n dájọ́ kẹjọ́ àbí. ẹ mú mi ẹ mú tó. sẹ́ni kó tún dárú ẹ̀ wò. Ah, ẹ rí i pé lọ́sọ̀wájú ó dì. àmọ́ tọ̀ ẹ bá ti sọ ọkúdúrú adúpẹ́ fọlọ́pẹ́ ìsebẹ̀ ńlẹ̀ yìí hmm, bọ́ọ̀ bá ti sọ ọkúdúrú láwọn àdúgbò mi kò sí tó ṣe é sí ilẹ̀ yìí òdodo ni òdodo lékè inú òkè ilẹ̀ yìí nù òdodo lékè. <laughs> ńgbà bá ní kí àka òdodo kú àbòsí òjọba àbòsí òjọba torí délé wọn ni ọdájọ ẹnìkan lẹnìkan gbà yàwó mọ lọ ẹ gbọ́dọ̀ ọgbà ìyàwó mu nà gbọ́dọ̀ wà àtàjọ wa ní um, ọkọ ìyàwó gbàdà wọn ọkọ ìyàwó ni wọn gbọ náà ó ti bá ìyàwó rẹ̀ sùn tó jọ mélòó àhà mo sì bá ẹ wà wò ṣe mọ̀ pé ẹni tí wọ́n gbà ìyàwó rẹ̀ fún ẹnu rẹ̀ kò ní kọ ẹnu rẹ̀ kò ní bẹnu kọ tí èso gbé bàbá ṣé èso pé ẹ ti pẹ̀lú jẹ àríwá kan torí ẹjọ́ tẹ̀sí àyẹ̀jọ́ kẹjọ ni bábò títí ṣe máa sọ ẹni gíga tẹni ẹpẹrẹ rú lójú gbogbo èèyàn eléyìí lórí ti kẹta náà rò ó náà pọ̀ bàjẹ́ láyé ọ̀pọ̀ bàjẹ́ láyé ọ̀tọ̀ lẹni tó fún scholarship ọ̀tọ̀ lẹni tí wọ́n gbé fún wọ́n lè máa mọ̀ lọ yí ọkọ̀ tiẹ̀ náà sí bí kí wọ́n máa jẹ́ ahamadu abdulkadir eléyìí ti jẹ́ abdulkadir ahamad kòròkó yẹ wa wọ́n kàn pé síra wọn ní pínpín ni wọ́n náà làbù kọ́dúrà ahmed ahmed kọ́dúrà báwo máa dó so fọ́tò ọ̀sọ́ra wọn kò burú máa lo fọ́tò rẹ̀ wọ́n sọ pé nǹkan ṣiṣẹ́ ló fi yí padà. ńgbà wá dùn àìmọye àgùntí bẹ́ẹ̀ láyé tá a wà yìí sáà wàá ti àwọn ti àgùntí àbá nìjà wọn bẹ́ẹ̀ ẹ̀ dáhùn à ṣe kálukú kẹta kẹ́ni pé àwọn mọ̀láìkà lẹ́ ń bá sọ̀rọ̀ àwọn ìsàbòsì káyìmọ́ yìí kọ́lọ́ńdà kọ́kọ́ sànù wa ìwà tí ọ̀dà ẹja pàtì o torí kú ń bẹ o ikú ń bẹ o wàláì tí yẹn bá kú lẹ́nu tí ń ṣe dáadáa ẹ̀rọ ọ̀mọ̀ báyìí bó wàá ní tí wàá kú gbogbo àwọn oríṣiríṣiríṣi kùdìẹ̀kùdìẹ̀ yìí náà ń kọ́ kọ́lọ́ńdà kọ́kọ́ sọ wa kọ́ là wa kọ́ gbà wá lọ́wọ́ ara wa kó jẹ́ kí ẹ̀mí wa kọ́ darí wa lọ síbi tọ́ dáa kọ́kàn wa máa darí wa lọ síbi tọ́ dáa kára ó sì máa gbọ́rọ̀ káwọn náà máa ṣe ń tọ́da ọlọ́run ọba ẹlẹ́dàá wa là ń bẹ̀ láwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn òròyìn rẹ̀ tó ga jù bá wa ká aburú kúrò ọkà kó ń lu ayé ọkà kó gbogbo àwọn mùsùlùmí ìlọsíwájú tí ọ̀lẹ́gbẹ́ lè tọ́ da tọ́ da tọ́ da ọlọ́run ọba gbogbo àwọn ayé tí àwọn arin náà bá wá wọ̀lú kọjá kíkín mùsùlùmí kọ́kọ́ jù ń bẹ̀ wa أستغفرك وأتوب